والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاهم بإحسان إلى يوم الدين الحمد لله رب العالمين اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام وتوفيق لما تحب يا ربنا وترضيه ربنا ورب شهر رمضان هو الله الله سبحانه وتعالى يتم علينا نعمه ظاهرة ربنا الغفر وراءه فعل الصلوات جمال محمد وما أكبر الله قال ومن كل ما نشكوه يا ربنا آتنا كأيما إن تعافيته بعد الواحد tí ẹ bá ń tọrọ nǹkan tọ́rọ bá gbàdúrà rẹ̀ ó yẹ kí ó fún ènìyàn kó sì tó bẹ́ẹ̀. àwọn nǹkan mẹ́ta ní bá wa lérò kódà ló ti jí màlá náà ń pè é ṣé lọ́mọ̀ bọ́ọ̀gì ó máa bá wọn lẹ́yìn bẹ́ẹ̀ àlèmọ́ ọgbọ́n lórí ìjọba gbogbo ọdún òní wọ̀ lẹ́nu yóò ṣùgbọ́n àárín inú wa ẹni gbọ́nà yóò yí sí i ọ̀rọ̀ bọ́ọ̀lù yìí ọlọ́run lọ́mọ ẹni tí ó bá ṣùgbọ́n àwọn ọlọ́run lórí wa ni pé àwa rí nínú oṣù ọ̀rọ̀ àfẹ́dá dúpẹ́ gbọ́nà wọn ètò owó oṣù ọ̀rẹ́ rẹ̀ gbé orí ọlọ́run ti gbé fún ọ̀rẹ́ ọlọ́wọ́ aláàkó àti ogun àbúrúdá ìjàmbá àṣùgbòrò ilé ní o kí ẹ sì dúró láti parí ẹ̀ ọgbọ́n ọ̀nà aláìláàlòrò أستبشروا بقلوب مني عن ليلته واستبشروا بقدومه وفي صومه وصلاته وبذكره وخشوعه عليه صلت عليها وانتم فضلت علينا ومدوم بالقرين ينبوه فضلت علينا ومدوم بالقرين ينبوه أفيرقم هل إلاله كل شيء رمضان ولد يجايله

tọ́wọ́ ayé kí ló dé bẹ́ẹ̀ ní tòun ló dára ayé yá báyìí ẹ dàpọ̀ ẹ dára yá àmì nígbà ẹ má jẹ ojú wà àti wà náà ẹlú nínú rẹ̀ ń dùn ṣùgbọ́n oúnjẹ tó ti kì kò dé orí sí náà sọ́dọ̀ tó ṣe ọ̀rọ̀ iye kọ́lá tó rọrùn àmì ní ẹ̀hẹ́n wọ́n ti sọ èyí wà kọ́lá àti ní wọ́n ti ṣe kìrì yìí wọ́n kò sọ ọ̀rọ̀ àmì ní ẹ̀hẹ́n فأضل علينا فأضل علينا بذكر فأضل علينا رحمة للقلب الأنبوعي abájẹ́jú tó ṣe rú ìkọ̀lú yìí ẹ máa dúpẹ́ kó sí láàrin láyé o mélòó mélòó èèyàn fẹ́ bá àjọ rẹ̀ sí rẹ̀ lọ́wọ́ àwọn ìbẹnu problem báyìí bọ́ra ní kíbi orú bí nípò ní òtútù lè kí ẹ̀rí sí i wọ́n kà ń ròyìn láta ròyìn ìròyìn tó bá nínú jẹ́ ni ọmọ nǹkan òtútù ló mú òtútù ló áìsì rẹ̀ ó fún ìlú rẹ̀ tó bẹ́ẹ̀ sí láàrin mẹ́rin ló ṣẹlẹ̀ nínú àwọn mùsùlùmí kọ́nà bá wọn kó bá dá padà fún àbájọ lọ níbi ìṣẹ̀lẹ̀ nínú ọgbọ́n ìlà. àwọn arẹ nígbà yẹn là ń jẹun ààrẹ ní àgbọ̀n gidigidi. a fásitì ọdún ṣe rọrùn ọ̀hún ìfọ́nù ní fásitì sọ́ọ̀rì ní wọ́n sọ̀rọ̀ àti wọ́n sì Ẹnìkan ní ó ń bọ́ ìgbà ọlọ́rin ọdún ìkùrá nínú rẹ̀ wá nílò Kàbàtọ́ wà lọ ọmọkùnrin á fi orí orí Kùránì tó kí ẹ̀mọ́ àtàkó máa ma orí ẹnu wọn ń gbọ́ kùgbọ́ Kùránì náà èwo ló wù lòún bẹ ọ̀rọ̀ ẹ̀ sí yìí ní hmm, láì èwo ló fún Kùránì yìí tó gùn. Kí láǹfààní tó wọ́n yìí Kùránì yìí lè tó Wọ́n láti ìgbàta ti mọ̀ ọdí ọdún mélòó kàtẹ́yìn, máa ń dé tọ́ọ̀fẹ́ ìtàkùn ọdún ní sí ìkò dání ṣùgbọ́n èèyàn kò lè bọ́ tàbí ọmọ àgbáwẹ̀ eléyìí ẹni náà bá sọ ó kàn fún wọn sọ̀rọ̀ torí ẹ̀ ní ṣe rìyá kọ́dà ní ìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ wàhálà òbí ní kí náà ní orí sáńtẹ́ ṣe rọrùn ìwájú èyí wọ́n ti sọ omi ọlọ́run àti ìrìn. ẹ àwọn iná tó kè ìrọ̀lẹ́ látàárọ̀ ìrọ̀lẹ́ tó wèrè wọ̀ nínú àwọn ọlọ́run mẹ́rin náà máa ń gba bí ọmọ ìlà àti tó sọ sí kò jẹ́ ló sọ sí ní tàbí títù títù tó wà. àwọn ọ̀sán àdéhùn tí náà àtàwọn ọgbà wọn gbọdọ̀ wọn gbà. àwọn ọmọ ọgbà ṣùgbọ́n tá a máa ń gbàwẹ̀ ní ìsọ náà ẹ̀mọ̀ tún ìlú sákòókò rẹ̀ tí wọ́n tọ́lá ti kú lọ mú pèrò kí ló dé àwọn tí pèrò à àti owó àrùn ọlọ́run ni. mo fẹ́ wọ́n ní nígbà náà ẹ mọ̀ kí àwọn ìran ọ̀nà ẹ ti mọ̀ kí máa nílẹ̀ ìtọ́ pọ̀. àwọn méjì lọ́wọ́ tí wọ́n yẹ mọ́tò dínkù ọwọ́ abúlé dínkù lẹ́yìn òrí tapẹ̀ dínkù. sọ́dà táyà ẹ̀ lẹ́yìn ẹ̀rẹ́ bá ti bẹ̀ àwọn èèyàn tí ò ti pọ́ lára wàhálà àwọn ẹni tó ti dákú lórí ìrọ̀lá ẹ̀ tí ń sùn ṣùgbọ́n tó jọ lórí ìgbọ́ wọn kú ní wọn kú lọ́kàn tó gbé náà níbi àádọ́ kí já ẹ̀dùnmí máa tó ẹgbẹ́ nípa bá ń kí ìyàwó kan òun wọn ni wọn bá lọ ṣùgbọ́n ẹgbẹ́ máa tó tó kù sí mọ́ra níbi àbẹ̀ ìgbàlálẹ̀ ẹ̀dùnmí máa tó ẹgbẹ́ òun kan lọ فاستبشروا بقبولهم وبصومه وصلاته وبإيماننا خشوعه وعلمه Thank you ọmọ ìṣẹ̀tọ́ ọmọ tó ń ṣe àwọn ọmọ ìṣe kẹ́mi ní kò tà ẹnu rẹ̀ má lè dá fún ọmọ tí ọmọ wọ́n jẹ́ kí ẹnu rẹ̀ dá fún ọmọ tí ọmọ ọmọ é má jẹ́ kí èṣù gbé nǹkan nílé lọ ìwọ́ bí a ti ń dìbò kó làwọn ìṣeré bọ̀dọ́mọ bá ti mọ̀ pé ní tó bẹ́ ṣe ní ọ̀rọ̀ bá wọn ìlú pípọ̀ yìí òmíràn ìdí òmíràn ìmọ̀ tó kù sí díẹ̀ lórí lẹ́yìn tó bá gbé ẹjọ́ wá ní oṣù nílẹ̀ kò ní jẹ́ ọlọ́mẹjọ́ rẹ̀ sùn àti tó bá ti sọ ọ̀rọ̀ gbé ohun tó gbọ́dọ̀ wọn ọkọ̀ tó lẹ́yìn ní ìrẹ́lẹ̀ sọ ní ilé báyìí ẹ̀yìn ní káfọ́rá ní ìwọ́ ẹjọ́ tó ń rìn ìṣòro ní ọjọ́ sún tí ó ń kọ̀ǹtró torí sísun fẹ́ni ká kó sọ̀rọ̀ ẹ káwọn ẹ̀nà wá dá padà bí ajọ́ mọ́ pa ìwò nígbà kọ̀ọ̀rán àwọn náà níta so ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ tó yẹn tó jẹ́ lọ́gbẹ́kọ̀ọ́ láti rẹ̀ ẹ̀yà fún ìṣẹ̀gbà ìwọ́n tó kéré yẹn máa ṣe ṣe máa ẹ wá ìrántí ọmọ púpọ̀ ilé ìgbà ikú bá nílé ìlú rẹ̀ ó bẹ́ pàtí ìlú rẹ̀. Subhanallah ẹrú ẹ̀dẹ̀ náà. Ẹ ọ̀kan bí ẹ bá wí nínú oṣù yìí kì ṣe pé ẹgbẹ̀rún oṣù yìí o. Tí a jọ sọ nípa ẹni tí ó ṣe ní láàárọ̀ nínú ẹ̀dẹ̀. Òun kún ọ̀kan àmì ń wọ Òun wọ mọ́tò. Òun nígbà tó kó lè kàn án ní ìlú owó ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ kí ẹ̀sìn ọwọ́ náà láti rí bẹ̀rẹ̀ àsìkò ìdílé ìpínlẹ̀ ìtura ní ọlọ́run ní sí ọ ọlọ́run sàlẹ̀ ń sí ipò wọn. bákan náà ni kò sí ọjọ́ ìjọ máa dàrú wọ́n yẹ ìjọ máa dá sí ojú ọkàn ṣe ìyá kò ní máa kú náà kò ní máa jà pé owó pàtó àwọn òbí ní kí má pa ilé o má tẹ̀sẹ̀ fún ẹnu ẹni ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mùsùlùmí ṣe báyìí wọ́n wo olùkú mi wọ́n jẹ́ àmọ́gbàjẹ́ mi ní ìjẹun torí táwọn ẹgbẹ́ iṣẹ́ náà ni pé káfù ẹ̀ẹ́dẹ̀ kí wọ́n gbé wọn. ọbẹ̀ kó àkókò fún wọn òun ní jẹ́ àkókò pẹ̀lú mi ìwọ́n sì ń ṣàkóso pẹ̀lú. ni. bó ṣe rí ẹ o ìkẹ́ ọlọ́run wa láàrín tí ń tọ̀lé wa lórí báwọn àrí náà rọ̀mọ̀ tó lè kọ́yì wa kó orí púpọ̀ wá láti bí ìyàmbó ìtàkì bẹ́ẹ̀ ní spring omi kí ń spring water lóhun tó ń dà lọ tí ò fẹ́ ìgbàgbà tó wọn lójú wa. ìjọ ọlọ́ọ̀bọ̀ àwọn àkójé kí orí náà kọkà ní fún ọ̀nà tó wọn náà láti gbọ́ àwọn gbọ́ púpọ̀ bọ̀ ní ṣe báyìí kúrè kí wọn náà ti ní pílánì tí ó rẹ̀ ṣù ẹ bá tó sọ ìrẹ́ kàbùránì báyìí èyí jẹ́ kí rákà báyìí já màá máa fún èèyàn báyìí lóúnjẹ màá máa ṣẹ̀káwì báyìí èmi náà máa gbọ́ wà sí àwọn kan tí ó rí ìtùbí náà máa àwọn ìṣe nǹkan tó máa ń ṣe bẹ́ẹ̀ láti kó máa ń ṣiṣẹ́ wọn ṣùgbọ́n owó rẹ̀ jẹ́ káyé pọ̀ mọ́ ìbára kọ́lá ṣàkóso ìmọ̀ lẹ́sìn. nínú abọ́jọ́ àwọn gbé níwọ̀nba àsìkò tí ẹ ta ní òní lórí ó ní pé alùsùn ìjọba ó gbà pé ìbáraẹ̀ṣepọ̀ àti ìmọ̀báraẹ̀ṣe ó wà under strict control èyí ìwé obìnrin sọ́nà ọba fẹ́ báyìí sí ẹni ọgbọ̀rọ̀ jẹ́ ìgbọ̀rọ̀ ìlú báyìí ọba ní mi bá ṣe náà bí wọ́n jẹ pé torí nǹkan ní ìtura ọlọ́run tó jẹ́ àbá àtijọ́ tó bá fẹ́ báyìí ṣe pẹ̀lú torí tọ́lọ́run ó láwọn kankan náà gbọdọ̀ rí ìyàwó náà ẹnìmọ̀wá náà ìlẹ́yìn náà mú sọ̀rọ̀ àwọn àṣehàn tí wọ́n máa tó ní wa pé á ẹni yìí ìbáṣepọ̀ rẹ̀ nítorí ọlọ́run ó sì láwọn ẹ̀tọ́ èdè yẹn gbọ́dọ̀ pé hátà ìyẹn ti mú la ìsìláàmù owó ìmáàmù kí wọ́n ní wa tó pé o kí ìsìláàmù náà tó pé. wọ̀nyẹn jù mí òkú ọ̀rọ̀ ìṣirò kí ìṣirò kí kú tí ìyẹn bá ti ń ta yìí. wọ́n jò ó lè bọ́ kó ma máa bá àwọn aláìgbà àwọn kìbìrì ṣe pọ̀ àbúrò dárúkọ àwọn nǹkan méjì àìsàrúkọ oríṣi ọ̀sẹ̀ ìtànfẹ́ tọ́gbọ́n náà fẹ́ tó ń bá ti ìtúrí ọlọ́run agbọ́dọ̀ owó kankan àbí ìtúrí ọlọ́run ó láwọn àlàyé méje kan àkọ́kọ́ ni tí ẹ bá wà ṣe pọ̀ ìfẹ́ràn ọlọ́run ó ní ìpè kéèyàn kó lórí ìlú tó yẹ pé iṣẹ́ kìkìrì náà ṣe ń bẹ ìwọ́n sì jẹ́ mùsùlùmí ìlú tó yẹ pé tí wọ́n bá fẹ́ ṣe dáadáa sí máa ń nira fẹ́ àwọn mùsùlùmí tẹ́lẹ̀ bá gbé àwọn àlùkà tó bá jẹ́ ìlú páyọ̀ náà ẹ̀rọ ọ̀pọ̀ ọdún kan lọ kú sílẹ̀ ni ayé jẹ́ kí ẹ gbogbo Ṣèwọ́n sí ẹ̀fà lọ kú sí àwọn ìjọ nínú China. Kò fẹ́ tó ọ̀rọ̀ ẹ̀kọ́ lẹ́nu tí ó tí ó kí òsì lára àwọn ìjọ mọ́ sọ. Àbí gbogbo ẹ̀mọ́ ààyè. Àbí lọ kú sí North Korea. Èyí tí òsì tó dára ní kì ilẹ̀ nílùú North Korea kò tó dára lẹ́nu òkè. Inú nàrà pé North Korea dára lẹ́nu òkè. Ẹyọ̀ ọ̀kan tó wà àtàwọn ìran. Ẹyọ̀ ọ̀kan tó ti ẹ̀ nínú mọ́tí mọ́tí sáàkó nàìjíríà mọ́tí lọ mọ́tí kò yá tó bá ń ṣe wà ń bẹ̀rẹ̀ wáyé lọ́ba ti kú wọ́n wà lórí ìdílé ní china ti burú tó wọ́n ìgbìmọ̀ sáláàtì àwọn ará sọ́ọ̀tù ti ṣe àná ẹ̀ ṣe àdúgbò ọgbọ́nà ẹ̀ka ọ̀rọ̀ náà àyín gbé bá ọgbọ́n máa ṣe àwọn wọ́n ti ń ṣe ayé lọ́wọ́ àwọn. Kí ni wọ́n sí ìgbà Thailand? àwọn ọdún ẹgbẹ́ gbogbo márùn-ún lọ́lọ́nà àwọn nǹkan ní ìṣòro lọ eléyìí ìdèbá àwọn ẹ̀rọ ń lọ lé àwọn ẹgbẹ́ thailand lẹ́yìn ti dé ọba lọ kú sí báńkọ́ọ̀tù yẹn bọ́ọ̀lù àgbẹ̀lẹ̀ lọ bá ń lọ lọ́nà èyí tí ìwọ́lẹ̀ máa lọ ní ajẹ́wọ́ àwọn ajẹ́wọ́ làwọn ń pè yàn pé máa kó tí wọ́n mọ̀ ju ọ́ tó ń lọ lọ́nà ọ̀rọ̀ ìgbà nínú ìrùngbọ̀n ìrùngbọ̀n ẹgbẹ́ àdúgbò tọ́lọ̀ tí ìmọ̀wọ̀ àrùn ìlú yẹn yóò ní pọ́blẹ́mù yóò ní pọ́blẹ́mù àwọn bíbí ọmọ ọmọ dárúkọ fún ẹ àwọn bíbí náà ẹ̀fọ́ bá délé kódà bí àwọn lọ sùn bẹ́ẹ̀ àwọn tó sùn ní ilé àná ẹ̀sìn ní ọ̀gbẹ́ ẹ̀sìn gbogbo pàtọ́ọ̀sì lólórí àti òbẹ́ kú báyìí kò gbẹ́jẹ̀ sórí kí ní báyìí pẹ̀lú ṣubú lórí ọ̀sà àná àwòsà ló fi lé ní ọlọ́dà tó wáyà ṣe ìtumẹ̀ ni pé ó gbọ́dọ̀ ṣọ́ ìlú lọ àwọn èèyàn ń japa wọ́n ń japa wọ́n ń jẹ ẹ̀jẹ̀ ọba lọ ṣe láì ọ̀rùn jẹ oúnjẹ lọ́kàn pọ̀ lélẹ̀ ìgbélódé wọ́n gbọ́dọ̀ ṣọ́lù lọ kódà ilẹ̀ ìdíwọ̀ ìjà èèyàn máa ṣọ́ bó bá ṣe ilẹ̀ Ìgbò lọ ẹ̀yẹ́ lọ kó sí ọwọ́ àwọn òjíkà ikàn àbí ẹ̀rọ kódà kọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ òjíkà ikàn ẹ̀hẹ́n bọ́ ẹjú mọ́ alájẹ̀fẹ́ ẹ̀sìn ìfẹ́ náà sọ ọ̀pọ̀ kò ṣe àbí so ìbá mùsùlùmí ṣe ó fi pé kéèyàn kúrò níbi tí wọ́n ti kó bá àwọn ibi tó yẹ pé wọ́n ti máa kà ọ́ pọ̀ mọ́ ọ̀tá ọlọ́run àti gbogbo ń bẹ́ o kí wọ́n nílé wádìí rẹ̀ wọ́n dàbí kí àwọn ọlọ́run lè bẹ́ẹ̀ yanjú ẹ̀ ṣùgbọ́n kí lòun wá ń bẹ̀rù ọlọ́run wí nínú súrọ́tù àlàǹfààní ọlọ́run ni wàlẹ́dínà ámàlú lẹ́yìn ìhájì rúmálà kún mí ọ̀lọ́yẹ́ ti mú ṣe àtà ìhajìrì ọlọ́run ní lọ́wọ́ ní ẹjáde kú ẹjáde kú nínú kèfèrí àwọn tí ọba ti dáhùn ẹ nídìí láti pòtẹ́kì wọn ní tó bá bá wọn náà ní lọ́wọ́ fẹ́ sun wọn mọ́ àwọn lọ́wọ́ náà kú pé wọ́n sun wọn náà ẹ lè jà o nínú ìṣe muslim kí lọ́nà wọn lọ. ní ìwà àjọ màálù yẹn ń kọ́ ibi tí nàìjíríà ti ní jù ibi tí ilé ayé system ti ní jù ní ìwọ́jọ́ wọn north korea ọ̀wá jẹ́ mùsùlùmí àkọ́kọ́ kòkó fara ni ọ́ gbẹ̀hùn tó bá tó lọ fẹ́ wá nàìjíríà nàìjíríà sọ pé kò sáyè tó lè jọmọ ìlú àwọn àbí bí wọ́n ti sọ wá dín sùn nínú àwọn fìtínà ni tó bá sì wá wọn ò ní wọn ẹni tí ó ẹni tí ó hù rẹ ní nàìjíríà tí ó gbà ọ tó ń ràpé tó bá dàgbù wọn lówó ní ìtú èsì rẹ ẹgbẹ́ tó kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni ẹ̀ gbogbo àwọn tó ń sọ pé ìlú àwọn ló àwọn òṣèlú ọlọ́ọ̀ni أرض الله ألم تكن الله واسعة فمهاجروا فيها ẹ̀ṣẹ̀ kóra ẹ̀ kóòlù tí wọ́n ti sọ ibi tí wọ́n ń fara ní nǹkan lò ní tí wọ́n ti fara ní. olùbá àdúgbò sọ̀rọ̀ ọ̀gbà ọ̀la tó ṣàánú wa. wọ́n àwọn àdúgbò tí ọ̀gbà mi wọ́n gba àtàìlọ́mù tí ẹ bá ti gbé òkè wàhálà ìgbé olùṣèlú jẹ́rẹ́ aláṣẹ náà sọ àwọn ọba nàìjíríà wọ́n ṣe asylum lọ sí burkina asylum wọn náà wọ́n bọ̀ fún nàìjíríà ibi táwọn yẹn ti ṣe asylum ẹ̀ka lọ sí canada ẹ̀ka lọ sí us uk àwọn ní iná tó túnmọ̀ asylum yìí àwọn tó lọ́wọ́ asylum lọ́dọ̀ wọn kẹ́ nàìjíríà tó wá lórí wọn lè ọlọ́dọ̀ kó sáà lórí wa lọ́wọ́ ẹ̀rọ ọmọ kékeré ọmọ ti ní báyìí tí nígbà tí kó lóníkà tó lọ́nà pé tọ̀ wá fẹ́ lówó lọ́nà gbọ́dọ̀ kọ́kọ́ ti apá ọ. Ẹ̀lẹ́ka kúwó ti jókòó ìkì ìmọ̀ tó wà lẹ́nu. Àtàwọn òpè lọ́ fújọ dá. Ìgbàlẹ̀ àpláì sí kọ́mpútà. Bẹ́ẹ̀ lọ́ máa ń bí ìtòsílẹ̀ ọkọ̀ táwọn. Ìgbọ́dọ̀ láti dákọ̀ olùbá ní pé wàhálà tí wọ́n náà pọ̀ wọ́n bá lọ sí obìnrin ọkọ̀ wa ẹlẹ́gbọ̀n ìṣọ́lá àtàyè ìdílé ọwà ti rẹ́sìn rẹ̀ ṣe torí bí ẹ̀sìn ló ju gbogbo nǹkan lọ owó tó ṣe yẹn kò lè gbé wọn sàrí evidence yẹn ti pọ̀ tó kò sí bó ṣe kọ́ nínú kò sí bó ṣe lè tó evidence yẹn ti pọ̀ ẹgbẹ́ ìdí ìdìbò ìdìbò ra níbu kọ́ níbu ra iṣọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn nígbà tí èèyàn kú sínú aṣọ rẹ̀ tó bá ẹ̀rọ ní ilé ọmọ tó bá jẹ́ káwọn kan lè nínú ẹgbẹ́ olóró mi kẹ́ ọ̀yà àìkè tí ó lè fi ṣe mọ́ ni mo kẹ́ náà tó fi ń bá ìsọ́mọ́ ti wọ́n pẹ̀lú àwọn yóò ti pè wọ́n ní pàpà kí ìrọ̀ àìmọ̀ ẹ̀ ti fẹ́ lórí lọ lè bá wájú ọlọ́run الهجرة من بلاد الكفر إلى بلاد المسلمين أو الباب من بلاد الكفر إلى بلاد المسلمين طبعا تبين يوين المنسل الله òṣèrẹ́sìn ti ìwọ̀n nǹkan olùdájú agbóṣèjá lọ sí mùsùlùmí tó ń rìn lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì ni الانضمام إلى جماعة المسلمين وعدم التفرق عنهم والتعاون معهم على البر والتقوى والأمر بالمعروف والنهي عن المنكر láwùjọ tó ṣe pé tí mùsùlùmí bá fẹ́ dá nǹkan ṣe yóò yan ara bó ṣe rí owó lè dá ẹ̀sìn rẹ̀ kò dá sí ẹ̀yìn náà ẹ̀rọ ìrọ̀ ni ẹ̀rọ tá a kì í jẹ mọ́ ẹ̀rọ ìdúró ìtàfẹ́ ẹ̀rọ ìtàgbà kí ẹ̀rọ ìdúró ìta kì í jẹ mọ́ àwẹ̀lì ìsìn yóò tún gbà gbàgbogbo wọn gbà àdúgbò náà bẹ́ẹ̀ ni jihadi olùgbọ́gbẹ́ni lọ́gbọ́lọ́ wọ́n pọ̀ sí ìṣẹ̀lẹ̀ dànù gbọ́dọ̀ ọlọ́run tún ní kí ọ wọ́n ní kó orí lọ́pọ̀ tó fi dèrí tí bá ń lọ ilé gbogbo wọn wà kóra wọn jọ ẹ̀rọ wà pàkìrì nígbà tó bá ń wọn wọn gbọ́dọ̀ máa dá ṣe pẹ̀lú omi ìrìnlẹ̀ láti dá sí ọ̀rọ̀ mọ́sálásí ní ìsìn gbogbo kan náà fi yọ mí I just want to worship my God alone ó sì lọ mọ́sálásí tó lọ́wọ́ wọ́n bá ti sọ́nà tí wọ́n wọ́n bẹ̀rẹ̀ báyìí jáde ìgbẹ́gbọ́n tọ́wọ́ bá máa pè é sí ìgbẹ́gbọ́n ìbí tó parọ́ tó bá ti ní ẹni tí ṣe pẹ̀lú wọn ẹni rántí rẹ̀ ẹlẹ́nìkan wà ní eléyìí kéde pé àtàwọn ẹni tí ó ṣẹlẹ̀ sí ló darí ìwọ́n mùsùlùmí tó yọ àpò lọ sí ìlú nìkan ohun tó tó bá lọ pé tó dára sí ọwọ́ amíṣẹ́ǹtì pẹ̀lú àwọn tándarí rẹ̀ bí ìmáàmù sí gbogbo wọn kọ́nà fún ìjọ táà bá rí ọmọ lè wọ́n ẹni yẹn lọ sí amẹ́ríkà tọrọ ó dẹ̀ lọ sí sọ́tẹ̀ọ̀ níwọ̀n tó wà níbẹ̀ níwọ̀n tí ó ti lo ọ̀sẹ̀ kan àárò tẹ́lẹ̀ gbàgbẹ́ owó oṣù kan ló ń àwọn òpin kò ní ìdáhùn ó dé lọ tẹ̀sán lẹ́yìn ọ̀sẹ̀ kan wá ní kó wá kú sí hòtẹ́ẹ̀lì ọ̀sẹ̀ kan àkọ́kọ́ tó kúkú lò kò wá bá wọn ó wá fún ní ọ̀sẹ̀ yẹn ó lọ́ọ̀kì ẹ̀fà òtílẹ̀ fún ara rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin lọ́tún mọ̀ tó kú gbogbo ẹ̀ tí owó kẹta ń wá ní gbogbo ẹ̀ tí ń wá nígbà tí wọ́n wà fẹ́ wọn ah, àwọn ọmọ nígbà tó ń bẹ̀rẹ̀ wọn wájú wọn lọ fóònù lórí àpúláì lórí àpúláì ọ̀rọ̀dà ọkọ̀ muslim wọn ni kí wọn wá wẹ̀ lẹ́yìn tó ti dúró tó jẹ́ wọn wọn wọlé aráàlú ah! ó kà wọn lára ṣùgbọ́n wọn wọlé sọ pé torí pé kó wá kókó ní àwọn oníwẹ̀ kò sí sáà fi bomi gbogbo táwọn fi pátápátá gbogbo àwọn bá bá dára àwọn ah! àwọn sọmọ aláìsí wẹ̀ ẹ̀yìn ẹ̀yìn àwọn ẹ̀rọ kó dídá sàkíyèsí tí lọ àti ìbò mọ́lẹ̀ jẹ́. wọ́n bẹ́ẹ̀ bí ọmọ wọn bá ń lára wọn ṣubú yìí àwọn àárí kò ní ìdíjọ́ kejì tí yóò lọ gbẹ̀nu ara rẹ̀ ni. olóṣèlú tó kù sí nínú ìdíje mùsùlùmí kárí ká má ríra wa káálà ní wa rẹ̀. wọ́n náà tó bá ti di pé ọmọ ọ̀hún sí nìkan ọ̀hún á pè é sí lára wọ́n ti mọ̀ pé ara ah, ìjọ́ tá ti rí i ó wà lára nìkan kan ṣe ní ṣùgbọ́n gbọ́dọ̀ wà lára tàbí òsì lára nìkan àdéhùn ní àmà sọ àwọn onígbà náà ní sọ lọ́nà méjèèjì èèyàn gbọ́dọ̀ gbìyànjú ọmọ dá àbùmọ́ òjò mùsùlùmí àbájú tẹ́lẹ̀ púpọ̀ àkọ́kọ́ dájú ọgbọ́n bá mùsùlùmí ṣe ní pé tó máa dára pọ̀ máa identify with muslims mọ́tà nǹkan ṣe أنا أدري من شذا شذا في النار أولا أنتم أنتم كشي أنتم الدعوة والدعوة والمنان والمسجد أبدا إذا أنتم على الجنة كميتي ما الخطاب سبيش الكلي أدعو الله سبحانه وتعالى لله جلاله ولكم السلام عليكم ورحمة الله وبركاته آمين وأنتم àwọn ọmọ ẹni jẹ olúwàbí